mo rohun tó dùn mo rẹ́ ní kejì mi gírígírí ló ń ṣe mí like butterflies in my belly koríko sùn kò jẹ́ kó mú ẹ má bá mi yọ̀ o ọ̀rọ̀ ìfẹ́ láyé o bí àdánwò ni bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ọlọ́mọ jẹ́ ká rí àdánwò ìfẹ́ ní apá kejì ibi tó ti ń dùn yẹn ló ti rọra dáa ẹ kú jókòó yín tèmi nílé bẹ́ẹ̀ ni Miliki Express lẹ́tọ̀ ètò ní Miliki Express àwọn tajà orí ọ̀sẹ̀ tó kọjá ta tún rí ọ̀sẹ̀ yìí láyọ̀ àti àlàáfíà ọpẹ́ ló yẹ Allahu Rabbi ọba wa elédùà tó jẹ́ ká tún rọ́jọ́ òní ojú àyàtọ̀ fífò wọ̀ ní fọ́ ìbànújẹ́ ó kéré tóbi àníírí kankan nù ẹ̀ ìpọ́njú ó kéré tóbi náà àníírí kankan nù ẹ̀ èmi náà ni ọmọ yìí tẹ́ bá ti ń gbọ́ Ayọ̀dèjì ọmọ bíbí inú Ògúnkọ̀yà ọmọ Ìjẹ̀bú ni ọmọ Ìjẹ̀bú ló ń kí ọmọ Ìjẹ̀bú tó ṣàpápá tó ṣàpápá ọmọ sọyìn tó gbáàsì tó dúró re tó gallant ẹ ẹ mọ̀ pé tí bá ti gbọ́ mi tí bá ti ní pé ẹ wọ ẹ̀sọ́ òdèdè ọmọ wọn ẹni Jẹ̀bú èmi mò ń kí nìyẹn ìgbàkúgbà tí bá ti ní àǹfààní láti pàdé Ayọ̀dèjì ẹ mọ̀ pé lórí Miliki Express ní kọ́lẹ́tì máa bá mi pàdé tẹ́ bá tún wà wò dáadáa pé Miliki Express ti ewu ẹni tó dá lórí ìbáṣepọ̀ ìfẹ́ gbogbo tó bá ní ṣe pẹ̀lú ìfẹ́ ìbáṣepọ̀ ìfẹ́ ìrìn àjò ìfẹ́ wàhálà ìfẹ́ ìdùnnú ìfẹ́ gbogbo ẹ̀ tó bá ṣàtijọ́ mọ́ ọ̀rọ̀ ìfẹ́ ibẹ̀ lẹ́sìn máa máa bá Ayọ̀dèjì lẹ́sìn máa máa bá mi pàdé á máa yànnàná lórí ẹ̀ máa tún ní àǹfààní láti jẹ́ kẹ́ mọ àwọn nǹkan tẹ́ mọ̀ nípa àwọn top top celebrity bó ṣe ń lọ ní agbo abala ti ìfẹ́ náà ní ọ̀dọ̀ tiwọn kò ń ṣe lórí ẹ̀yin nìkan gbogbo àwọn àkòrí tá ti ń sọ̀rọ̀ lé lórí láti jẹ́ ìjà tí ń sọ bọ̀ a ní àǹfààní láti wo ti àwọn celebrity náà a máa gbọ́ lẹ́yọ kọ̀ọ̀kan ní báyìí fún àǹfààní ẹ̀ tí ẹ ṣe darapọ̀ mọ́ wa lórí ètò yìí lórí ètò Miliki Express yìí ẹ Miliki Express ti relationship lélẹ̀ lórí ìbáṣepọ̀ ìfẹ́ bí gbogbo ẹ̀ ṣe wá pín sí ìpele ìpele lẹ́nìí máa ní àǹfààní láti lè sọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan gbogbo ìta máa sọ̀rọ̀ lé lórí gbogbo ẹ̀ ó ní ṣe pẹ̀lú àwọn celebrity gist bó ṣe ń lọ ní agbo ti àwọn gbajúmọ̀ àwọn gbajúmọ̀ ibẹ̀ la máa ní àǹfààní láti lè kàn lù lẹ́nìí ní báyìí kó tó di pé a lọ sí ètò ìnípẹ̀rẹ̀ o orinwọlá kan fẹ́ lọ jó sí yóyóyó lẹ́nu adékúnlé gold featuring flavour tá a bá máa padà dé àwa kan sí abala ètò nípẹrẹ o aṣèwámì àti